الحمد لله القوي في سلطانه العظيم في إسبانه أحمده سبحانه وأشكره على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن نبينا محمدا عبده ورسوله الداعي إلى رضوان الله وجناته صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أما بعد فيا عباد الله أوصيكم بتقوى الله عز وجل وإن الله سبحانه وتعالى قد أمركم بذلك في محكم التنزيل يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولسانهم انظر نفس ما قدمت لغده واتقوا الله إن الله خبير بما تعملون واعلموا عباد الله أن لالتماس أهل الحق والإنصاف وعلى في أهل الأثر والاتباع ومقاصد الراسخين في السنة سلامة قلوبهم وحفظ ألسنتهم للصحابة الأخيار وحملة الشريعة الأبرار والبر عن حرماتهم وأعراضهم من لمس الجراحين وغمس العاكفين وألسنة الحاقدين واعتقاد فضيلتهم وصدق قرارهم وعدالة مسلكهم والتراضي عنهم والترحم عليهم فاحذر رحمك الله أن تكون ممن يقص لسانه بالبغض ويسلب العدالة من الصحب من الصحب الأطهار وبلغ في الحرمات وإياك أن تكون ممن جد وشد وممن جد وشد وتكلم في جمع المساوي والعثرات وجرأ السفهاء والغوغاء على على الوقيعة بهم وقد قال صلى الله عليه وعلى آله وسلم في الحديث الصحيح المتفق عليه لا تسبوا أصحابي ولو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيبا وعن ابن عمر رضي الله عنهما قال لا تسبوا أصحاب أصحاب محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم ولمقام أحدهم ساعة خير من عمل أحدكم عمره وسمع ابن عباس رضي الله عنهما رجلا يسلم من الصحابة فقال له فقال له ابن عباس رضي الله عنهما أمن المهاجرين الأولين أنت؟ قال لا قال أمن الأنصار أنت؟ قال لا قال وأنا أشهد بأنك لست من التابعين لهم بالإحسان ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí onígbẹgbẹ nínú ìsọlá rẹ̀ ọlọ́run ọba yìí náà ni ọba tí àánú rẹ̀ àti dáadáa rẹ̀ tó tóbi lórí mo ọba náà kò sì fi fún lórí àti àánú àti tó ṣe wa. nítorí pé ìdẹ̀ra tọ́lá wọn bá ti fún wa yìí ìdẹ̀ra ńlá ni kò sí owó rà àyẹ̀mọ́ yìí àwọn èèyàn ni wọ́n kò ká dá rẹ̀ lọ́tọ́lá wọn bá ìrètí ọlọ́run ní kò sí kò jẹ́ sí wọn. mo jẹ́ sí dájú ọlọ́run bá sọ sáánà owó ọ̀gá àyàdá òun náà lọ́ba nìkan lóru tí ìjọ ti tọ́ sí lóti tọ́ lódodo kò sẹ́lẹ̀ ìgbà tó tọ́ sí mọ́tọ́ yàtọ̀ sí ọlọ́run sọ sáánà owó ọ̀gá àyàdá ìjẹ́rì òbí ń gbé ìṣesí ọlọ́wọ́n ọba tóbi ní ọba tó tóbi nínú ìṣesí rẹ̀ náà ní ọlọ́wọ́n ọba ó sì ń jẹ́rì pé wa àtẹ́jú àrẹ ẹrú sí ọlọ́wọ́n ọba mà ní sí ọlọ́wọ́n ọba ẹrú ọlọ́wọ́n ọba ọmọ ọlọ́wọ́n ọba bákan náà kì í ṣe òṣìṣẹ́ rẹ̀ ìfẹ́ ọlọ́run ọba tó pọ̀ tí ò ló ń kà ọ̀nà ọlọ́run ọba tó pọ̀ tí ò ló ń kà kọ́ máa bá òfin sí ọlọ́run ọba dáadáa ó sì máa bá gbogbo àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ bákan náà kọ́ máa bá gbogbo àwọn olùtẹ̀lé lánàá wọn àtẹ̀tọ́ bá tún tẹ̀lé wọn pẹ̀lú dáadáa títí tí ó dìde ọjọ́ ẹ̀sán ti di ọjọ́ ìfẹ̀yàmà lọ́wọ́ bá kọ́ bá wa tẹ̀lé gbogbo wọn tó ti bá fẹ́ wọn lápapọ̀ gbogbo àtàkẹ́ ìpayọ ọlọ́wọ́n bá dọ́wọ́ wa ọlọ́wọ́n bá ti pàṣẹ ìpayà rẹ̀ fún wa nínú ọpọlọpọ nínú àyà nínú àlùkò láàrin ìfẹ̀rí nínú tọ́lọ́sọ̀kì hajj ọlọ́wọ́n ní gbogbo ẹ̀yọ́ òdodo ń kálukú ó sì yà wòye sí tí ó ti fún ẹni tí ti fún tí ọlọ́ni ẹ̀ka yóò wọ́n náà ọba dáná yóò wọ́n náà ọba ọba tí ó kún yìí lòdò ogun tẹ̀sí lẹ́yìn lẹ́yìn ní èyí ó jìnà síra wọn ní ìsopọ̀ tí kúndùbà tí a bá bọ̀ wá nínú ní ìwà ní òní ọba ìrìnsẹ̀ láti ìdí ọjọ́ gẹ́gẹ́ bí ìṣe làwọn pàdúmọ̀ àpapọ̀ mọ́ ọdún tàbá tí wọn ọdún tán àbúrò àti wà. kí ni ìdájọ́ bíbú àwọn sàábì òkúté ọlọ́run lòdì wá sí wọn ní káàdá alẹ́ ìmọ̀jùmọ̀rin gbogbo àti abẹ́rù ní ọlọ́run ẹjẹ́ àlọ́mọ̀ ìpè nínú àwọn àmì rere tá a fi máa àwọn ẹni òtítọ́ nínú àwọn àmì tá a àwọn onídéédé nínú àwọn àpẹẹrẹ dáàbò máa ma àwọn tí wọ́n wà lórí ìlànà tí wọ́n sì ń lánàá láti fi máa ma àwọn àtúntà èròǹgbà àwọn tí wọ́n fi ojú kòkòrò níbi súnà nípa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àpẹẹrẹ láti máa ma oníkálukú wa láti máa ma ẹni tó ti pé ọjọ́ onísúnà tọ́jà agbọ́gbádùn tọwọ́ ọlọ́ àti tọwọ́ ọ̀tá òun náà ni lílà ọkàn wọn lílà láti ọkàn wọn kọ́kàn wọn kọ́ mọ́ kọ́kàn wọn kọ́jọ́ ọkàn tó ti pé yóò wúlò sí ọ̀yà yìí sí àwọn tí wọ́n jẹ́ àwọn tàbí òkùnkùn ọlọ́run bákan náà bí ọkàn wọn ti là nípa àwọn tàbí ànẹ́bí yóò ti aburú lọ́kàn wọn sàn tàbí ànẹ́bí sọ̀rọ̀ láàrin sọ̀lẹ́rù bẹ́ẹ̀ náà ni ahọ́n wọn yóò tún là kú ní ìmọ̀ bú àwọn tàbí àwọn ẹni ẹ̀sà àwọn ẹni ọ̀tọ̀ àwọn tọ́lọ́ ọba ìlẹ̀jọ́ lábàá máa ní ẹ̀sà fún Muhammad sallallahu alayhi wa ala alihi wa wọ́n tún jẹ́ ẹni tó ti báwọn ni wọ́n gbé sẹ̀rí àtẹ́sùn sọ́làm tó ẹni lè ní wọ́n. bákan náà nínú dáàbì máa mọ̀ pé anáṣẹ súnà yìí lè yàn ẹni tí ń tẹ̀lé lánàá dáadáa lè yàn ọkàn yẹn sọ́là súnà nínú sọ́làm èyí ó tún máa dáàbò gbogbo ọ̀wọ̀ àpọ́nlé àyẹ́ ti ní bẹ fún àtàdé òṣìṣẹ́ ọlọ́run bákan náà ọmọlúwàbí àwọn àtàdé a máa mójútó a máa dáàbò bo ibi gbogbo yòówù tó ní kálukú wa tá a bá wà tó bá jẹ́ pé kí tòótọ́ lódodo

ẹ̀tọ́ mẹ́rin máa bọ ẹnu àtẹ́ lu àwọn tí wọ́n bá ànẹ́bí sọ̀tọ́ láǹdó gbà àwọn wọ̀nyí lásìkò yẹn ti lámàdá kòkò wọ́n ilé á ah, kò sì tọ̀tọ̀ kí ló dé tàà tẹ̀ fi ní ṣe bẹ́ẹ̀ àwọn bàbá tó wulẹ̀ sí wa ní agboolé wọ́n bẹ nínú agboolé tó ń yàn bàbá wa àgbà bẹ́ẹ̀ni ìjọba fẹ́ ta àbùkù kẹ́lu àwọn bàbá wa a ah, ọlọ́pàá ti sojú wa tọ́kì sojú wa tó tọ̀ wọ́n gbà àwọn tó kò kì nígbà tó kálukú wa bá ti lè sọ bẹ́ẹ̀ yìí pé a àti tí ọba sojú mi ló kù àwọn bàbá wa tẹ́lẹ̀ àwọn bàbá wa tẹ́lẹ̀ àwọn bàbá wa tàbí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa tẹ́lẹ̀ àwọn bàbá wa tó bá yẹ kékeré bẹ fún wa nìyẹn tá a lè tún gba wọn tá a lè mójútó wọn kódà tẹ́ màá rí ẹ̀rù ní ìpín bàbá bàbá tí ń dáàbọ̀ yìí lórí kúkúrú lọ́wà àbẹ́rẹ́ báyìí ẹ̀wò bí gbọ́nkálukó ṣe múra jà ẹni tó ti kọ́ fẹ́ sàkókò bá àwọn tó ti fún wọn jẹ́ àwọn tàbẹ́ nìkan fẹ́ sọ ní àbàbá yàn òun tẹbí nǹkan báyìí ni wọ́n ń ṣe tẹbí báyìí ni wọ́n ń ṣe lágbólé yín kí á lóun sọ pé ní wọ́n ń ṣe báyìí náà lágbólé yín náà nítorí àbàbá rẹ̀ ń ẹ̀wọ̀ ìjà tí èèyàn lè yà subhanallah nítorí àbàbá yìí èyí tó ṣe pé gbogbo àwọn wọ̀nyí tí àbájọ fẹsẹ̀ kẹ́sì ògún lé ní ó dẹ̀ ẹ wá ń wo wàhálà wa ẹ wò wa ẹ wò dààmú wa lórí pé àmójútó bàbá wa ni kódà sẹ́lẹ̀ ló tún ní àwọn bàbá wọn fi àṣà lọ́lẹ̀ àṣà yóò tún ní pamọ́ kódà ààrẹ inú wa tó fi pé gbogbo ọjọ́ kẹta ọjọ́ kẹta ọdún báyìí wọ́n lọ péjọ ságbólé ìgbé náà bàbá fi lọ́lẹ̀ ni òun náà láti fẹ́ bójútó ẹjọ́ bá ní ọ̀parun báyìí làwọn ò ṣe fún. àwọn bàbá wa àgbà àwọn bàbá bàbá bàbá tó dé bàbá ni àwọn bàbá tí wọ́n ti dé síwájú kan bàbá ni ò tó dé láàfin máa ń sọ lọ́pọ̀lọpọ̀ lẹ́nìkan bá yẹn àwọn eléyìí wọn ò tẹ̀lé lánàá àwọn bàbá kan àní àá ah, ah. bàbá yẹn jẹ́ fún àwọn bàbá yẹn tó ta àlànà bàbá bàbá bàbá wọn ló kù ọ̀dọ́ bàbá bàbá àkọ́kọ́ làwa lọ àwùlẹ̀ tó lọ́dọ̀ bàbá ti tòsí bíbà yìí ọ̀dọ́ bàbá ìtìlẹ̀ yẹn òun náà lálọ́ àwọn afáwọn Abubakar Siddiq radiyallahu ta'ala anhu àwọn afọwọ́ ẹ̀rọ ọ̀sán ali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sọ̀hábọ̀ ojú kí ọlọ́ ìlú wọn lọ ìsàlẹ̀ àrí ìwà ìwà rẹ̀ yìí ìlànà tí wọ́n lálọ́ lálọ́ mú látòkè àwọn bàbá wa ló sì ní bínú orí wọn mọ̀ pé ah, ipa tí wọ́n kájú ju wa lọ ni wọ́n lọ sọ́dọ̀ bàbá bàbá bàbá bàbá ìjìnlẹ̀ tó ń àwa náà àwọn bàbá bàbá wa tó ti báwọn náà lárí làwọn wa lọ sílẹ̀ tó bá ń fi ọmọ òun níṣẹ́ lọ́nà ọmọ direct látọ̀dọ̀ bàbá àkọ́kọ́ yóò tẹ̀sẹ̀ wá sọ́dọ̀ òun. na bàbá yìí ẹ bá bẹ́ẹ̀ dẹnu àtẹ́lù wọn nínú ẹ̀sìn náà bàbá wa àkọ́kọ́ ti ti àwọn sàádé òṣìṣẹ́ ọlọ́sọ̀lọ́ láàrin sẹ́lẹ̀ gbogbo ẹ̀ tó fẹ́ dẹnu àtẹ́lù wọn tó fẹ́ dá ọgbẹ́ sí wọn lára ìṣe láti kí ni o á tó gba ọmọlúwàbí àwọn sàádé kù lọ́dọ̀ ọlú àrò ìyìn náà fún bẹ́ẹ̀ torí kẹ́nìkan ò ní kójúbóyà láti máa sọ̀rọ̀ sàádé kan ní àìdá ẹ̀dá kù kí lòun níbo lòun ti wá ọmọ ta ni ta ló jẹ́ kí ló jẹ lónà báyìí náà ló fi òfin ara tó jẹ tí ó rìn nígbà tí ẹ bá ní pé ti tàbí báwo tàbí ò rí nǹkan ọ̀ọ́dẹ ha ní ìkẹ́ sí èrè tó lù ha kí lòun sọ fẹ́ sí ní táwọn tàbí sọ fẹ́ sí ọlọ́wọ́ bá sọ ṣáà náà wọ̀ tálẹ́ láàrin àwọn bàbá ńlá bàbá tiwa là yìí bàbá tiẹ̀ dà bàbá tiẹ̀ wákàrí yìí. nígbà tí àwọn ìjókòó bá ń pa ní papọ̀ táwọn ń dáko àwọn ẹni láì orúkọ bàbá jẹ àwọn yájá ń sọ rẹ subhanallah ẹ̀dá kun ẹ̀dá bójú tó pa sinasi àwọn sọ̀hábà rẹ̀ wọn lọ́ọ́ ìtara àlẹ́ ìfàjìmáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí sáà sọ kò ní mùsọ́là tó bá dáko kan báyìí tí bá sì náà à kò sí fọ́dọ́ o à asẹ́nà ò tiẹ̀ ní gbà kíní kí. ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni yóò fi máa dá nítorí bọ́ọ̀lù tí ọmọ dáàbò pàṣẹ ń bọ́ọ̀lù ń bọ́ọ̀lù tó ṣe pé aláìsàkọ́lì kékeré ẹni tó ń bí láyé ìfẹ́ náà sì fún mi kèé sì sí lànà rẹ nítọ̀ lànà àbúrò ni subhanallah sọ yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ìrìnnì bọ́ọ̀lù ẹ̀ mọ̀ pé kẹ́kẹ́ lọ́pọ̀lọpọ̀ rẹ̀ ẹ̀wù mi tó bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí dé tìrùgbà tìrùgbà ilé bí ẹsẹ̀ ìdí jọ́mà lágùn. subhanallah a ṣe wàhálà torí àwọn ẹni rè yìí a mójútó ọmọlúwàbí àwọn ẹni rè tí wọ́n lọ tí wọ́n lé kọjá lọ yìí àwọn tó ṣe pé pẹ̀lú sábà tí wọ́n ẹ̀kú ìfọ̀kànbalẹ̀ tọ́lọ̀ ń fún wa látara kan bá bójú tẹ̀sí ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ tẹ̀ làbá gbọ́ àwọn náà bá máa bọ́ nínú òfin yìí táwọn sàábẹ́ ni àwọn ẹni mímọ́ ni àwọn ẹni dáadáa ni ìwọ̀n ọba bójú ẹ̀sìn bá wà. èmi ni ìbò kálukú náà máa tẹ̀lé ebi yóò rò pé ìta gidi lé ebi èmi ni ìyálò yóò ti máa tẹ̀ lóró tó lè kó nǹkan kù òun náà lóró ìdílálò yóò ti máa tẹ̀ lóògùn tàbó tó rò pé nǹkan pàtàkì òun náà ni gbogbo àwọn nǹkan ara mi. ṣùgbọ́n àwọn ọlọ́wọ́n bá lárí látara pé àwọn ẹni àkọ́kọ́ yìí wọ́n ti tẹ́ wọ́n ti wàhálà àbẹ́ẹ̀yìn òwúrò wọn ni ẹ̀gbọ́ta wọn ni ẹwọ ọ̀pọ̀lọpọ̀ bá ogun tí wọ́n jà lẹ́yìn àlẹ́bí sọ̀rọ̀ láàtọ́lá láti gbójú ojú fojú kébé wọ́n jagun dà wọ́n jagun ọ̀rọ̀ nídìí ẹsẹ̀ ọlọ́wọ́ bá kò ní agbára kankan ah, wọ́n á máa fẹ́ ẹ̀fẹ́ yìí àbá tó bá ní pé àwọn sàbí báwo èyí àbá o ọ̀fẹ́ ìsọ̀lọ́ ọba sùhánà bó ọ̀tàrà tó fojú hàn ní. àìsí ìgbó bídí àlárúgẹ èyí ẹgbẹ́ náà àtẹ́lù sàádé ní ẹgbẹ́ gbogbo láti ṣe àbí àwọn náà wọ́n bá ti dà bẹ́ẹ̀ kíkẹ́ òun ọgbọ́n ní o àbùkù àwọn bàbá tiwa nìyẹn nínú ẹ̀sìn tọ́lọ́ ọba ìrètí ọlá ti bu ẹ̀yìn fún wọn ọlọ́ ti bu ọlá fún wọn ọlọ́ ti ṣe wọ́n ní dédé tó pàdé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò sí ganú àtàdé tọ́lọ̀ sọ pẹ̀lú ìlú ni wọn. tọ́lọ̀ sọ pé àtàdé kú nẹ́ẹ̀ta wọ̀lú rẹ̀ àwọn tí wọ́n gba wájú tí wọ́n tẹ̀lé àkọ́kọ́ yẹn bí nẹ́ẹ̀lì muhajirin wal ansar nínú àwọn tí wọ́n ṣe ìdílé padà láti Mẹ́kà wá sí ìlú Madina ah, ọlọ́run ọmọ ìlẹ́kẹ́ ọlọ́run máa dárúkọ ọrú àwọn ẹni ẹjọ́ ọlọ́run máa sọ pé aláwọ̀ àìní hom gbogbo ọlọ́run yọ́nú sí wọn. tó yọ wà wà jẹ́ pé lọ́dọ̀ wà sórí sí yọjà sí wọn nínú ojúṣe wa tọ́jú ẹni bí jẹ́ pé yẹn jẹ́ a máa dáàbò bo personality àwọn sọ̀hábà kò níbẹ̀. bákan náà orí ahọ́n àwọn oníkèéta ẹlẹ́gàn alátìtọ́kẹ́ aburú sẹ́yìn wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ gbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn tẹ̀yìn gbọ́ lórí ayélujára gẹ́gẹ́ bí àwọn tẹ̀ ń gbọ́ lórí afọ̀rọ̀mọ́gbèsì gẹ́gẹ́ bí àwọn tẹ̀ ń gbọ́ lórí amóhùnmáwòrán èyí lè máa pè wọ́n láàfà àdídì o ẹni tó bá jẹ́ àfà àdídì ò ní sọ pé tàbí àmẹ́rin sọ́nà báwò. sẹ́mi pé pàṣẹ́ntì àwọn kan ní wọ́n kọ́kọ́ mú bọ̀ wá ìmáàmù Bukhari ni ọjọ́ ìkẹta ló ju wọn tẹ́lẹ̀ tó jẹ́ pé ìmáàmù Bukhari tá a bá bá wọn tí wọ́n sọ̀rọ̀ ìmáàmù Bukhari àdéhùn ṣe déédéé okùn ẹsẹ̀ bàtà wọn okùn ẹsẹ̀ ìmáàmù Bukhari bàtà ẹsẹ̀ ìmáàmù Bukhari àwọn wọ̀nyí ò tó bẹ́ẹ̀. tòótọ́ ìmọ̀ fẹ́ ní ọ́fẹ́ sí ọlọ́run jẹ́ díẹ̀ díẹ̀ náà ni ọmọ bọ̀ wọ́n ti dín díẹ̀ díẹ̀ báyìí tó wọra alábọ́ọ̀nù náà padà dá sọ máyàn lọ́rùn náà ni wọ́n kó lórí ìmáàmù Bukhari wọ́n bọ́ sórí àwọn sọ̀hábà òjijì ọlọ́run ìdíwánu lọ́sítàlá àlè ìgbàgbọ́n yìí káwá mọ́mọ́ pọ́kẹ́tì ọlọ́run tó kojú náà ni wọ́n. kódà kọjá fẹ́ ni ẹwọ tòkòtò báyìí ọbẹ̀ di orúkọ ẹ̀ ẹ̀sìn ọlọ́run wọn bẹ́ẹ̀ o láyé láyé torí pé bẹ lọ́kàn wọn òun náà láti bá ẹ̀sìn anẹ́gbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ṣe gbogbo ẹ̀tọ́ bá ti ìdí sí yẹn aburú tó ṣẹlẹ̀ sáwọn tó ṣe wa láti máa fi dáàbò bo gbogbo àwọn tó ṣe pé wọ́n ní àtìsọ́kà aburú táwọn sàábì òṣìṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí táwọn sọ yìí ní ìdíbà tí sọ yìí àwọn dáàbò bo náà nìyẹn à ń dáàbò bo ọmọlúwàbí wọn òun náà ní ká sọ yìí. bákan náà káàsì ní àtìsọ́kà pé àwọn wọ̀nyí wọ́n ní ọlá o nínú ẹ̀sìn kèé ṣe wọn lọ́sẹ̀sẹ̀ bu ọlá ẹ̀fún ọlọ́run ti bùkún ọ̀rẹ́ ti gbé fún yàn kò sẹ́dá kàtí ọ̀gbà lọ́wọ́ èèyàn máa àwọn ẹ̀yẹ́ tọ́lọ́ ti jẹ́rìí fún ọpẹ́ni àlùjànnà ni wọ́n níbo lè wọ́n lọ tọ́ ọmọ tọ́ ọmọ tó fi pẹ̀lú ayé rẹ tọ́ ma sọ̀rọ̀ lọ àwọn ẹni sọkúsọ ọdọwọ́ wa ọdọwọ́ wa. bákan náà káàsì ní ìgbàlódodo gbogbo ìròyìn tó ń wá fún alátọ́dọ̀ àdéhùn bákan náà káàsì ife ojú ọ̀nà wọn lójú ọ̀nà tá a bá dàpọ̀ abubakar ìjọba sọ pé rọ́bì allahu anhu bàbá dàpọ̀ umar rọ́bì allahu anhu bá a ṣe máa ń wí inú kò sẹ́ni kan tí máa ń sábà ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ní tọ́jú ẹni tó mọ súnà ní ìsúná bọ̀ ẹni tó nífẹ̀ẹ́ sàbẹ̀ yóò ṣe kíni o òun náà yóò wí eléyìí. ẹ máa wẹ̀lú ní nínú ìṣòbíyà rẹ̀ tó bá dàpọ̀ ṣé òkan báyìí tó ní ah, ẹ̀rọ dí wọn ni ẹ̀rọ dí bàbá bàbá bá jò fún ọ̀rọ̀ ti fi rọ̀ dí o.

pẹ̀lú mímọ sọ̀rọ̀ sí àwọn ẹni wọ̀nyí láti máa wá àdáparọ́ láti máa dápa mọ́ àwọn àtàlẹ́ òṣìṣẹ́ ọlọ́run tó fi wá jẹ́ pé wọ́n padà wá lọ gba déédéé tọ́lọ̀ ń pín fún wọn tó ní wọ́n fẹ́ fẹnu gbà kó lára wọn oníbàwọn yẹn ti ní wọ́n fẹ́ fẹnu gbà déédéé tọ́lọ̀ ń pín fún àtàlẹ́ wọ́n fẹ́ fẹnu gbà nítorí táwọn ń lọ tí wọ́n bá ti mú ìmọ̀ kọ̀ọ̀kọ́ rì tí wọ́n mú àwọn padà sọ pé nígbà tí wọ́n ti mọ̀ pé gbogbo àdíìsì tó takò àwọn ìmọ̀ àbúrò rẹ̀ wọ́n gbà wá wọ́n ti ti sàlábà rẹ̀ sẹ̀sọ̀ pé nígbà wọ́n ti rí ẹ̀ sálọ́gbà ti tiẹ̀ wá àbúrò ọ̀ mo jẹ àwọn àbá ti sọ̀rọ̀ ẹ̀ àwọn àbá ti dájọ́ lórí ẹ̀ lórí ìta ni tọ ẹ mọ̀tẹ́ bá láti sì ní kẹ̀kọ́ ṣùgbọ́n tó ayé pé tàbí òwúrẹ́ rà ní ọ̀tọ́rọ̀ bẹ́ẹ̀ á máa bẹ́ ìsáwà sí lọ tó dábò òwúrẹ́ rà lọ́sọ pé ọ̀dà. ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà táwọn ẹni yìí máa ń gbà nù ẹ̀sọ́ bá ní kó jẹ́ òkú ìtàlìkì níbi kan báyẹ̀ pé náà jẹ́ àwíjàre nìkan wọ́n ti kọ́kọ́ bọ̀ ọmọlúwà bí ẹ̀jẹ̀ táwọn èèyàn ní nígbàgbọ́ tí wọ́n ní ní kẹsẹ̀ límọ̀. àwọn kan gbẹrú sẹ́ ìpọ̀ ẹ mọ̀ wọn lórí social media tó pọ̀ gan. àwọn ò ní fojúlẹ̀ wọ́n máa díẹ̀ sí ọlọ́run bá kòlójú ayé wa táà a máa sọ náà rẹ̀. gbogbo orúkọ tí èèyàn bá máa fún yàn wọ́n fún wa. wọn tẹ̀sẹ̀ rí ẹnu ní òjò máa lé mọ̀rẹ̀kàdí làwọn

aburú báyìí níbẹ̀ lára sàábé orí ibú ńlá ló gbà ọyẹ o orí ibú ló ti pé fáwọn èèyàn lọ sọ́ra ọ̀pọ̀lọpọ̀ ní onípọ̀npọ̀sọ̀ nínú ilé àdípọ̀npọ̀sọ̀ nínú làákàyè wa kò sí sáàbì jọ ilé tó wì kí ni tí èbì jọ tí èbì jọ ìyàn púpọ̀ lára ìta gbogbo tó bá wọlé sọ́dọ̀ jẹ dédé òbùkátà fọ́kọ́kọ́kọ́ wá sí gbogbo agbárí ẹ̀ gbogbo ọkàn rẹ̀ wọ́n á lọ wá ti fáírọ́ọ̀sì tó gbádùn wọ́n bọ́ lóògbé sínú làákàyè sínú ọkàn rẹ̀ lẹ́yìn náà wọ́n tẹ̀sọ̀ àmọ́ ìlódò àwọn nǹkan tó dáa síbẹ̀ táburú bá ti fẹ́ wọ bẹ̀ kàntífáírọ́ọ̀sì yẹn ọmọ ti dànù antivirus tó lágbára tó ẹ̀sìn oníkọ́ lọ ní fún náà ah, bí yẹn bá ń gbé gánragánra bọ̀ wá ọmọ ìkò níráyè lọ́dọ̀ rẹ̀ kò níráyè torí fún ọmọ búrọ́ọ̀sì aburú dànù ni torí ẹ̀ làwọn kan sọ pé ah, àwọn èso alùpùpù náà ẹ̀ alùbídíà náà ni ọ̀ ilé pọ̀ bá ti ìkẹlẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ọdọ̀wọ́ wa ẹ̀dá fún ẹ̀já mójútó agbègbè yìí ká má máa lọ já tẹnuwa já déédéé àwọn sàádé ká má máa jábọ̀ àwọn ẹni ire níwọ̀n ẹni mímọ́ ni wọ́n bákan náà yóò tó wá di ní pé gbogbo nǹkan ọwọ́ wọn tọ́lọ́ wọn bá ti pọ́n wọn lé wọ́n sọ pé wọ́n fẹ́ ja òkú lára wọn ẹ̀dá kan ẹja sọ́ra gbogbo àwọn aburú lẹ́nu mi ọ̀ wá ló kójọ aburú rẹ̀ dà ṣe báyìí ẹ̀fọn ọgbọ́n ṣe nípa àwọn sọ̀hábà òjijì ọlọ́run ẹ bá ṣe báyìí ọjà ọjà òkú ní ta o òun náà ní kí n kójọ ká sì sọ́ra ká má gbóyà níbi gbogbo ní jẹmọ́ ọ̀ràn nítorí pé ìmọ̀ ọlọ́bẹ̀nu abẹ́nu ọ̀sà abẹ́ àbúrú ni o òjijì ọlọ́run sallallahu sọ báyìí pé inú hadith ètò ti pé Imam Bukhari àti Muslim gbé jáde ó ní àní ẹmọ́ bọ́ àǹsà abẹ́ mi àǹsà abẹ́ mi ẹmọ́ bù wọn o torí pé tẹ́nìkọ̀ọ̀kan yín tó ti fẹ́ láyé sáájú sẹ́kù ṣe ní kí òkè tóṣù ó ṣe tóbi tó òun náà ló ń tọ̀ lọ́wọ́ á ná nínú ẹ̀sìn ọlọ́run tó jẹ́ gold ló fi ná ló ná sínú ẹ̀sìn ọlọ́run yìí ó ní kò lè kò lè gbìyànjú àti ṣe mútù mútù kan tí à ń sàádé kò lè láǹfààní àtidé kódà ìdájí rẹ̀ kò ní lè ṣe ẹni tí wọ́n ní tó bá fi gbogbo ọjọ́ ayé ẹ̀sìn rere tó tẹ̀lé lánàá sàábẹ̀ dáadáa kò lè rí fẹ́ mútu kàtẹ tàbí ìdájí mútu àbẹ́yìn ọmọ mútu ni ìdẹ́ ẹ̀rin dákàtà máa ń yọ ní jẹ́ mútu ìdẹ́ ẹ̀jọ rẹ̀ ní jẹ́ ìdájí rẹ̀ ìdájí mútu ìdẹ́ ẹ̀jọ gbogbo ẹ̀gbọ́ tẹ̀jọ ní jákà orí kan nínú Ramadan tàbá pa Ramadan jákàtà yọ orí kan lélẹ́ yọ ìdẹ́ ẹ̀rin rẹ̀ ní mútu àtẹ́tọ́ àfi òkè óhè ó ti tóbi tó yẹn lọ́jẹ́ góòlù lọ́wọ́ torí táwọn ọba kọ́kọ́ gbà níbi gbọ́ nípele àgbékèlè àní sẹ́yìn ọwà wà ní west islamu abẹ́rẹ́ pété lánà ló jẹ́ bí àsáàsà àsáàsà ìnàmọ́lá àsáàsà láhùn láti kẹrọ̀rọ̀ la ìpìlẹ̀ dọ́wọ́ wa o gbogbo ẹni yóò jọba tí mójútó pèlè òní ní sàrí sọdá sábà máa tẹra wa lókun kí bírèkì àkọlọ gbé fàdésà sórí òfurufú bílé rẹ̀ ọba dúró kò déédéé ìpìlẹ̀ ni wọ́n nínú ẹ̀sìn wọ́n kò ju ilé ẹ̀sìn wọ́n ṣe wàhálà wọ́n fòrò wọ́n dààmú lórí kẹ́sìn ò lè bá rọrùn fún oníkàlùkù wa láti ṣe. ìbẹ́yìn náà rí gbogbo àwọn àfa àmàbìsẹ̀ tàbí ìgbẹ́ láwùjọ náà ìbẹ́yìn náà rí wàhálà tí wọ́n fojú yín rí ọ̀pọ̀lọpọ̀ bí ọmọ akọ lẹ́yìn ọ̀sán ah, àgbàkámu ni o àwọn àlùkù náà lọ́dá o ah, tí wọ́n lọ́rọ̀ o, ro túnà ah, yẹn lọ́dá o kódà tí wọ́n lábá síbi òde rẹ̀ sàdámàlẹ́kù jẹ́jẹ́ wọ́n ti wà sí òdodo wọ́n bọ́ ọ̀sán wọ́n tún nígbà náà mọ́wọ́ kan bẹ́ẹ̀ náà ń fi lẹ́yìn wọn kí ló dé tẹ̀lé ìlú lójú wọn. súnà lọ dáa ṣébí táwọn wọ̀nwọ̀n yẹn tí wọ́n lọ́kalẹ̀ nu àwọn tí wọ́n bàjẹ́ tí wọ́n láwọn fẹ́ máa ba ọ̀rọ̀ àwọn sàádé jẹ́ wọ́n fẹ́ máa ba ìtàn wọn jẹ́ torí àti lè bá àbóníkálukú yín sínú pàkúté ni ẹ má jà tanra wa tẹ́sìn ọlọ́ta àjọ ń ṣe wọn láàyè gbà wá lórí ká tó lórí oore ṣùgbọ́n lórí ìṣòwò pé a ah, ẹ̀sìn yẹn àwọn jẹ àwọn tí bẹ́ẹ̀ bẹ̀ kan ni ẹ̀sọ́ bá ní káwọn ọmọ jẹ wọn ó làwọn kọ̀kọ́ jẹ lẹ́sìn máa rí gbogbo máa bẹnu àtẹ́lu ẹ̀sọ́ bá jó sún náà wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ lọ́nà ìdá ẹ̀dá kan àrọ̀ gbogbo àwa tá à ń jẹ́ ọ̀dọ́ pàápàá jùlọ tá a ní ṣe pẹ̀lú social media ẹ̀já mọ̀ tá à ń tẹ̀já mọ̀ tá a fi ti wá gbọ́ tó ọba fèsì ẹ̀gbọ́ àbúrò àtẹ̀sí sọ́kù kẹ̀kẹ́rẹ́ rẹ̀ méje. tó dáwọn ọ̀dọ́ kẹ̀ nímọ̀ wọn wọn ò ní iṣẹ́ kan tí wọ́n ṣe kọjá fóònù mú kọjá lóṣù pé hàn èwo wọn tún sọ pa lágbájá lónìí owó láti ẹ̀tún rí gbọ́lọ́dọ̀ àlọ́nu eléyìí lórí báyìí pé á ah, ó tún ti rìlíìsì tuntun nínú orí ibú yọba tó máa ha fáwọn èèyàn wọ́n máa ha fáwọn èèyàn wọ́n láyò owó tí ò pé ni owó tí ò pé ni àwọn ọmọ wa ẹjẹ́ àmọ́ ipò àwọn sàbẹ̀ ẹjẹ́ àmọ́ fún wọn èèwọ̀ ní nínú sẹ̀ríà láti kọ́kọ́ àmọ́ fún àwọn sàbẹ̀ ìlúṣẹ̀ ọlọ́run kọ́lọ́ ọba tí ọ dákun ọba wa yọnu sí àsàbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó dákun kọ́ ọba wa kẹ́ gbogbo wọn ọwọ́ alátọ́dọ̀ afáwà àbúlá abáwọ àtẹlẹ ọmọ ọmọ rẹ sọ pé ẹ má máa bú àwọn sàábé muhammadu ma sallallahu alaihi wa ala alihi wa sahbihi wa sallam ẹ má bú wọn sẹẹrí ibùdó nìkọ̀ọ̀kan àwọn sàábé tẹ ẹ wò yẹn ní wákàtí kan ibi wọn dúró sí wákàtí kan ipò ẹnìkọ̀ọ̀kan wọn ní wákàtí kan ó lóore ju ìfẹ́tẹ́nìkọ̀ọ̀kan yóò ṣe gbogbo ojú ayé lọ gbogbo wàhálà tẹ́tẹ́ ṣe lọ́jọ́ ayé wákàtí kan ibi tí wọ́n dúró tí kótó ẹ̀wọ̀gùn kọjá fìlì yà rọ̀bì ìnàlẹ̀ àjùrọ̀ àjùrọ̀ àfihàn fàkùsìrì lílẹ̀ àǹtọ́rì wọ̀lùmù àjùrọ̀ ọlọ́wọ́ a ẹ̀sán tó dá àmàlẹ́sán àlìkìyàmá o forí jẹ àwọn tí wọ́n dúró ti ẹ̀sìn ọlọ́run tó rẹ̀sìn ọlọ́run bá ṣe lójú ayé mi báyìí ọlọ́wọ́ àti gbogbo àwọn tó wára kìlú mọ́ta kan tèmi jẹun ṣé wọ́n rí rẹ̀ tó orí rẹ̀ ó rí àwọn tó ń sọ báyìí sọ́lọ̀ pé láì kọ́ àdìnà wọ́n wọ̀ túlù yàmẹ́lù pàdájà nínà àmẹ́lù mọ̀dọ̀ lálù táwà bá jókòó tánàbí ìṣiṣẹ́ èyí orí gúlókù tàbí o ẹ ànábì ọmọ ṣiṣẹ́ tánàbí gba gíga láti máa hú òkúta ní ogun hundred wọn ni àpèjẹ ànábì ọlọ sí ni ni o àwọn máa ṣiṣẹ́ àwọn máa wọ ọ̀ràn kọjọ́ ẹ máa bọ́ máa tí omi ò sì máa wọ sáàbì ẹgbẹ́ tẹ ọgbọ sáàtì náà ń dùgbò yẹn ọgbọ sáàtì náà ń ti báyìí tẹ́tọ̀ ìfura ti kú mẹ́lòmí lára ẹ̀wọ̀n tàbí wọ́n ti sùn títí wọn lọ sí àlà àlejò káwọn yẹn láti kéré láti ka báyìí ìṣe àfàwọ̀ àfẹ́lẹ́ ọmọ ẹ̀ máa sọ̀tọ̀ nípa wọn tàbí òbíṣẹ́ ọlọ́run sọlọ́lá àrísẹ́lẹ̀m òun náà lóní kálukú wárí kí ọlọ́run bá kó dákun kó sì àdúgbò náà tẹ̀lé kọ̀ọ̀kan بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيه من الآيات والحكمة فاستغفروا الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد وسمع ابن عباس رضي الله عنهما رجلا يطلب من الصحابة وقال له فقال له ابن عباس رضي الله عنهما أمن المهاجرين أن الأولين أن قال لا قال أمن الأنصار أن قال لا قال فأنا أشهد بأنك لست من التابعين لهم بإحسان فقال فولان kí ọlọ́run ìjẹ rẹ̀ kọ́ máa bá òjíṣẹ́ ọlọ́run ọlọ́run bá wa kí ànábì àtàwọn aráalé rẹ̀ àti àtọ̀ hábà rẹ̀ àti ogbó olùtẹ̀lé ìlànà wọn pẹ̀lú dáadáa tó ń fi sílẹ̀ fún wa títí tí ó fi di ọjọ́ àlùkìyàmù. afáwọ̀ abdullahi ọmọ abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní ìpè ní afáwọ̀ yìí wọ́n rí arákùnrin kan arákùnrin yìí ìtẹ̀lẹ́ni ìbẹ̀nu àtẹnu ọ̀tàdé olóhùn já wọn tàdé bọ́ pẹ̀lú ahọ́n rẹ̀ wọ́n tàbùkù olóhùn tàbá ìyá wọn tàdé afáwọn abdullahi ọmọ abbas ti wá béèrè rọ́bì ọlọ́wọ́ àjùmọ̀ yìí pé ìrí arákùnrin yìí dákùnmọ́ fẹ́ béèrè lọ rẹ̀ nínú àwọn muhajiru náà ni àkọ́kọ́ àwọn tí wọ́n kúrò nílùú mẹ́kà náà ṣe èfèrí fara ní wọ́n fi gbẹ́sìn wọn sáwá sílùú madina sẹ́nu wọn nìwọ́n náà sáwà sí arákùnrin ẹni rárá o ó tún kunkun ẹlẹ́ẹ̀kejì orí ìta àmọ́ náà sọ a sì rí àwọn àǹsọ̀. tọ́tún wa béèrè ìpè ǹjẹ́ nínú àwọn tí wọ́n àwọn sàábé láàyè Madina tí wọ́n tí wọ́n dúró ti àwọn sàábé tí wọ́n tí wọ́n ní ìlú Madina sẹ́nu wọn ni wọ́n wà àwọn tá ń pè fara wọn ni wọ́n jẹ́ arákùnrin ni rárá o yóò bá náà abdullahi ọmọ àdìbáṣin ọ̀sẹ̀ ọlọ́ọ̀tàn àdàní ìgbọ́mọ ọwọ́ adìtọ́ bá bẹ́ẹ̀ tá a bá tú ọ sínú àwọn muhajirun a tá a wọnú àwọn asọ́ọ̀rù tó sí nínú wọn àjẹ́ pé torí bó sí nínú wọn ọ náà tí ọba ti lọ mọ oṣù náà lé sẹ́nu pé ọmọ oṣù náà sọ́jọ́ ẹlòmíràn ayé àdínú àwọn ó ní wa lè tó ọba yóò di erapa wọlé rẹ̀ insha Allah ẹ lọ gbogbo àwọn àbá tí wọ́n tí pé áhà ah, wọ́n fẹ́ alùsùn báwo ti rápálá wọnú ẹ̀ lọ́wọ́ àti pé bàbá ti fe tó ń ṣe tó ẹjẹ́ àti sùúrù pẹ̀lú àwọn ọmọ ẹjẹ́ àti sùúrù pẹ̀lú wọn wọ́n kúkú máa lódodo tí wọ́n sọ àkúkú ah, ní lọ́mọ torí pé ẹni tó ṣe súnà náà ni ó lè mójútó àwọn òbí rẹ̀ dáadáa òun ni ó lè hùwà rẹ òun ni ó lè ṣe rere òun ni ó dúró síyàn dáadáa pàápàá jùlọ nígbà tí sòrò bá tó ṣe kí ni òtọ́ bá ṣẹlẹ̀ tọ́ àfáwà àtìlẹ́ ọmọ àtàtì wa radiyallahu anhuma ọwà ni pé èmi wá ń fi mọ̀ ń jẹ́jọ́ mọ̀ ń jẹ́jọ́ lórí ilẹ̀ báyìí ìwà arákùnrin yìí pé o sínú àwọn olùtẹ̀lé rere táwọn tàbí òṣìṣẹ́ ọlọ́run tẹ̀sí mọ̀ pẹ́ni tí ó rí ìkẹ́ pẹ̀lú àwọn tàbí ọlọ́run rò papọ̀ má kọjá ẹni tí ó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa nígbà tó lọ́n ní ìnàlá wọn bẹ gbogbo ẹni tó bá tún wọn pẹ̀lú dáadáa rọ́bì àlọ́hùn ẹnìhùn ọlọ́run sí wọn a jẹ́ o ò ṣiṣẹ́ o ò àwọn ẹni mo fi mo fi ọjọ́ ìpè kọ́ o ò sínú àwọn tó ti ń nípa ìdájọ́ ẹni tí ń dínú àtàdé ní ti gún wọn. Tẹ̀rí pípò sọ ábà ti dín inú. Nínú ìdí àtàdé tẹ̀ ń wòye ẹ̀sìn ní o. Ẹ̀sìn ní ká nífẹ̀ẹ́ àwọn àtàdé. Ẹni yòówù tó bá ti nífẹ̀ẹ́ àwọn àtàdé, ó ń mójú tẹ̀sìn ọlọ́run ọba. Kò sẹ́nìkan tí ọmọ nífẹ̀ẹ́ wọn. Àfẹ́ tó nífẹ̀ẹ́ sí ẹ̀sìn ọlọ́run olùgbàgbọ́ ni ọmọ àti Kò sẹ́nìkan tí ọmọ kórìíra òní jẹ́ kéèyàn máa kó ìrìn tàbí ọlọ́mọ sí ní àtẹnukọ̀ kan wá sínú wa tó torí wa gbogbo wa ẹ̀dá kan ẹ̀jẹ̀ atún ahọ́n wa dé ẹ̀jẹ̀ atún ọkàn wa dé nípa àwọn òjijì kátó ẹnu wa ti kátó tètè wa ti nípa wọn torí ọ̀rọ̀ tá a bá ń sọ nípa wọn lọ́nà tó dáa dáadáa bẹ́ẹ̀ táàrí níwájú ọlọ́run bá tó kó ti ìlànà kó tọ́ra fún àwọn àdádálẹ̀ gbogbo àwọn ìròrí kíròrí gbogbo bẹ́ẹ̀ o nítorí táwọn ọmọ kojú wo kan bí tó kéré láwùjọ tá a wà lónìí ṣùgbọ́n wà lọ́ọ̀yọ̀ ṣe ṣe kó tóbi wájú ọlọ́run bá subhanahu wa ta'ala lọ́yà máa gbọ́tẹ́ lómi òní yẹn àbúrò rà lọ́lọ́wọ́n àwọn sàábẹ̀ lọ́lọ́wọ́n àwọn alùpùpù náà ó dẹ̀ lómi òtún ní Buhari lọ́lọ́wọ́n ẹ̀yìn Imam Bukhari ṣe ti pírẹsidẹ́ǹtì wa yìí o àlèmọ́mù ìbùkọ́rẹ̀ ẹlòmí òní ní ọlọ́run àwọn alùsúnnà tó bá ti gbogbo àríbá yìí wọ́n mọ̀ jà ní kódà ẹlòmí òní kúrù tẹ̀ ní ìyà olọ́lọ́run àwọn alùsúnnà pé kọ́ bá gbọ́ ànàbí báyìí sọlọ́lá àrẹ̀sẹ́lẹ̀ alùsúnnà ní dà ṣùgbọ́n tó ọdẹ gbogbo tẹ̀ ní à ojú wọn pọ̀n Allah yóò ti ọ̀rọ̀ sọ ìsọkúsọ ọ̀rọ̀ lọ ẹnì gbogbo ànàbí lójú àlùsùn náà yọ àmọ́ tètè wù wọn wà ní wọn dáko àbá kan yọ wà á yáyì wọn dájú pé kèsì sún náà nínú sọlá mi nìyí gbogbo àwọn wọ̀nyí torí kọlọ ń bọlá fún wọn ni kí wàá ló dé àyà ha sì dálé àdáni ànádì kí ló dé tó ń ṣe kèéta ìwọ tó ń ṣe kèéta lórí ìdẹ̀ra kan àtẹ́tìrì alámàní àtẹ́tẹ̀ ẹ̀dà tí wọ́n mẹ́ni tó ń hùwà búdá. ẹni tó ń wà síwà sí yẹn tó ọmọ àzáàtà aláwọ̀lọ́hìn bí fẹ̀rẹ̀ lè òun wà tọ́lọ̀ níbi iṣẹ́ tọ́lọ̀ òsì pé kí ló dé tọ́lọ̀ òsì wọn sáà bí àbí wọ́n bínú tọ́lọ̀ nítorí tọ́lọ̀ òsì wọn bẹ́ẹ̀. káàlàkà làmùtẹ́rọ̀ lè máa ọwọ́ tó wù ẹ̀yọ́nù fi tọ́lọ̀ ọba sí yẹn àti yíyọ́nù rẹ ọlọ ìrántí àwọn títí sáré kìí àmọ́ ọlọ́run ọba ìlẹ́sìn ọlọ́run fìdí ìrántí ìṣẹ́ lórí aburú yóò mọ̀ sẹ́kù kò ní sẹ́kù lórí òye. ó tọwọ́ wa ẹ̀dá kun arọ̀ wá ọlọ́run ọba yóò sì rọrùn fún wa bákan náà gbogbo ata jẹ́rùsìn ọlọ́run bọ́lọ̀ ti ti gba ayé dáadáa fún wa nínú orú ọdún báyìí tọ́lọ̀ tó gbà wá láyé tó ní kí méjèèjì ọ̀pàpọ̀ báyìí tọ́lọ̀ ti sọ̀rọ̀ o lẹ́nu pa àti ń kó nínú sọ́lá láàárọ̀ àti ráwọn èèyàn tí wọ́n ti ń yà sí ilé ó ti ń gbà sí àwọn tó ti ń kó green lọ bí èsì seven up ẹ wọn àti rí wọn tó ti kó ń kálukú tó ń kálukú ń sẹnu ẹran tẹ́lẹ̀ omi ìlà ó ní ìrọ̀lẹ́ kó di jíjẹ tí wọ́n bá ti tán nídìí trọ́bù ni ó ti lọ jókòó sí wọ́n máa fi ẹ̀ wọ́n máa jẹran dídín wọ́n máa fi trọ́bù sí subhanallah ẹ dákun ẹ má jẹ́ àpá dáadáa àtàyẹ̀dá ẹ má jẹ́ àmọ́ pa pa kọ́ ẹja jẹ́ kí ó tó wo rire ẹja dúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀rẹ̀ orin tó ṣe rí àwọn kan bẹ tá à ń jọ ran kankan tó wà báyìí táwọn ò sí lórílẹ̀ ayé pẹ́ẹ́pẹ́ àwọn kan bẹ lórílẹ̀ ayé ṣùgbọ́n nínú ìgbèkùn ìgbésẹ̀ ti àìlera lọ́dọ̀ àwọn ọba ìlẹ́gbẹ́ láti wọ́n sí àwọn kan ò sí ń bẹ̀ bẹ́ẹ̀ àwọn kan bẹ láyé yìí ṣùgbọ́n nínú ìgbèkùn pa àmọ́dé tọ́wọ́ àtàǹdà àmúlẹ̀ lórí fáwọn àkáǹtì ìwọ̀n wà báyìí tí wọ́n lórí tọ́lọ̀ ń fún ọ lálàáfíà tó fún ọ láti di ara tọ́lọ̀ ní orójú tọ́lọ̀ ní ọ̀ráyè táwọn àtìgbè sojú rẹ̀ tó yẹ pé wọn owó ti ń bẹ lọ́rẹ̀ fẹ́ kó jẹ́ kíyàwó rẹ̀ ó fi lọ ra lẹ́bú kẹ́ ẹ jẹ́ nulé kó fi ra ráìsì kẹ́ ẹ jẹ́ nulé ìdí tọ́ọ̀mì ló tún mú lọ. ọ̀dà ìyàwó mi ọ̀mọ àsìkò ọdún yàtọ̀ sígbà tí ọ̀sọ́dún lọ́dọ̀ ọkọ mi yọ wà wọlé ọjáde dáadáa ṣùgbọ́n yọ wọlé ní wọ́n fi fi wọlé asọ̀tọ́ bá wọ̀ tó kún léke nígbà tí wọ́n fi wọlé báyìí ọ̀ ah, gbogbo ti yí pọ̀ òun ó sì mọ̀ sọ pé ah, àná ọ̀dà báwọn ṣe ń múgò tán làwọn sọ ní igbó ẹ̀kọ́ àná ọ̀dà o àwọn mú ipò tán báyìí táwọn bá ti múgò tán àwọn sọ sí igbó sẹ́mọ̀ pé tó mu ló dé kó máa kọ̀mà sọ bẹ́ẹ̀ ẹ dákun àrọ̀ wá ẹ dákun àrọ̀ wá kínú lè wà kọjá ilé táwọn àpẹẹrẹ pé ah, à ń sọdún tá a bá jẹ búrẹ́dì nínú ilé wa lórí ọdún kan ká pé búrẹ́dì ló wá wá ká àwọn ọmọ pé á ah, búrẹ́dì àti tíì dáàdì kí là ń ṣe lónìí ọdún là ń ṣe sátún jẹ́ lọ́la ìṣàlọ́ ó tún jẹ́ ìyẹn ọdún kan o ṣùgbọ́n ìṣàlọ́ àtúnjẹ tó bá tún ti gẹ̀ ẹgbẹ́ yín ọ lábàá ìlú ìsìn bẹ́yàgà ni wọ́n tún máa sáti jàrí wọ́n máa sáti kí yóò fi di àsìkò míì ẹran kọ̀ọ̀kan fi ń jẹun tẹ́lẹ̀ tọ́lọ ní apẹran ẹran wọn lè fi méjì méjì mẹ́ta mẹ́ta á ah, dájú pé àtàwọn ará ìwọ nìkan lóní mọ̀ṣálá ọmọ onídàájú wọn lọ́njẹ́ kọ́lú yìí ọmọ pọ̀ ẹ máa sọdún tọ́pọ̀ ẹ máa sọdún tọ́pọ̀ já sí dùnú hàn táwọn ọmọ wa oore ni dáadáa ni ẹ̀sìn já rí pé ìrántí ọlọ́run pọ̀ ní òbí ayé wa gbogbo àwọn àyè tí wọ́n ti tẹ́ lọ́hùn ẹ̀dàkùn ẹ̀já sọ̀rọ̀ abẹ́ nínú àwọn àdánwò tá a ní láwùjọ wa òní pé mọ́júmọ́ ọjọ́ òní tẹ́lẹ̀ àìsàn ọdún ni wọ́n pè láì ṣe pété lọ ní ọ́ èsè dìsáínà tábẹ́ ọba wọn rán sọ lọ́nà ẹ̀sùn pẹ́tọ̀ kọ báwọn èèyàn sọ pé bó jẹ ìṣe olórí adìlú adìbẹ̀bẹ̀ lẹ́lòmí fi jí torí ẹ̀kọ́ lè wá sí kò sọ́la ẹlòmí tún ti ní ti tí ọlọ́run lẹ́ba ah, ẹgbẹ́ àwọn olóde àwọn ojoojú àwọn ọmọ títí dàpọ̀ ìjà sọ̀rọ̀ ẹ má jà pa ìfẹ́ papọ̀ mọ́ ìfẹ́ ní tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala àríyá ẹlòmí ọmọ bá káàkiri àwọn ọ̀wá ni o ẹtí àkùn torí tọ́lọ́wọ́n àwọn ọ̀wá àwọn sẹ́ni biribi tá à ń pèsè yìí ẹ mọ̀jọ́ jẹ́ pé nǹkan kékeré táwọn kò tún kéré náà wà lọ jẹ́ pé ọlọ́ bàjẹ́ àwọn ọmọ gbogbo wa ẹ dákun lọ́rọ̀ níwà níṣe jẹ́ káwọn orí àpẹẹrẹ ẹ̀sùn wọn máa rí lára wa tọ́lọ̀ ní àkórí ẹ̀wà sáyé nìyẹn àbí Allah subhanahu wa ta'ala ọlọ́ dákun ṣàánú fún wa gẹ́gẹ́ bá a ti sọ pé níbi ọ̀bá lágbára láti pa ẹran lónìí tọ́lọ̀ bá jogún owó ẹran fún nírọ̀lẹ́ ó lè lọ rà á tí lọ́la bí ọ̀bá pẹran lọ́la ó lè pa lọ́tùnla ẹ̀ tí ọ̀bá láǹfààní àti pa lọ́tùnla ó lè pa níjọ́ ó dẹ̀ ní mẹ́nìkan nínú olúwa yìí fẹ́ pé gbogbo ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yóò fi bẹ̀rẹ̀ àwọn kan bẹ tó ṣe pé torí wípé ẹran yẹn yóò ti fẹ́ ti fẹ́ kò ní nítumọ̀ mọ́ wọn ó fi lo ẹran wọn lọ́ra lọ́yìn lára dé ọ̀la yóò dọ̀la ká tó pa á ká fi lè mojú àwọn tí wọn ò rí lánàá ìyá máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa nìyí ó jẹ́ pé bíbẹ́ wò sábẹ́ra wa wò lórí oore lórí ìrọ̀rùn lórí dáadáa ní kọjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tọ́ wá látẹ̀kọ́ ní ìsìn ó ti ń wọ ọmọ tó ṣe pé yóò kú lóyún kó tó kú lé subhanallah ètè tí wọ́n fi ń sọdún lélẹ̀ yìí tọ́wọ́ àsọdún lọ́dọ̀ mi tọ́wọ́ àsọdún lọ́dọ̀ mi irú ọdún wo lọ́gbà lérò gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń rọ gbogbo wa ìdẹ́kun ẹ̀dí ajínà sábúrú gbogbo ata jẹ́ wàpọ̀ wàpọ̀ gúnkẹ́gùn kan ìjà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn àwa tá a ta jẹ́ ní tá à ń rin tẹ̀ ẹ mọ̀jà tora ní méjì mẹ́ta lọ sí orí títì sábà tora méjì mẹ́ta kọjá gbọ́ọ́rọ́ ká máa ọjọ́ nìkan máa lọ wájú ká máa tẹ̀lé lẹ́yìn wọ́n má jẹ́ pé lẹ́gbẹ̀ẹ́gbẹ́ lájọ wà sí rárá wa àwọn wa ẹja kò gbogbo àwọn nǹkan tó lè jẹ́ ká burú ọ̀sẹ̀lẹ̀ ẹja takété ẹja jìnà sí ẹ sì mọ̀jà máa fi nǹkan àjà ẹ mọ̀jà máa dogodo ara wa ẹlòmíì ọmọ ọkọ̀ bẹ́ẹ̀ lé ọmọ ìyá rẹ̀ wọ́n bá sọ pé wọ́n bí bàbá ẹ̀dá fọ́ lẹ̀ mọ́ ẹ́ bí bàbá dá bá máa ń bẹ̀ pàṣẹ léde rẹ̀ ẹ̀ńtọ́ lẹ̀ ọmọ kábàámà ẹ̀ńtọ́ lẹ̀ mọ́ náà ń kọ́ ọmọ kábàámà nǹkan àjà ẹ̀dá fún ẹ̀ mọ̀jà máa fi léra wa káàkiri àbí ọlọ́wọ́n bá nínú ọlá rẹ̀ àtàgbára rẹ̀ ọba tó ṣe ìrọ̀rùn àtìbẹ̀rẹ̀ àtòrí fún wa báyìí lọ́dà kò débi dẹ̀ra náà pẹ́ lórí wa lábẹ́ àwa lọ́dà kò jọ pẹ́ lórí dáadáa fún wa ìrọ̀rùn wa lọ́dà kò jọ pẹ́ lórí dáadáa fún wa gbogbo àwọn dáadáa tó ń ṣe fún wa lọ́dà kò bá wa tẹ̀rọ lórí àtìbí tẹ̀lé wọ ọlọ́wọ́n ọba ìrẹsẹ̀ ọlá ètò ṣe lóore tí ó jẹ aburú fún aláyé láìpẹ́ àmọ́ dákúmọ̀jọ sọ sí wa o ètò ṣe lóore fún ọjọ́ wa jẹ́ orí ayé àti tàlùkìyàmọ̀ nírọ̀rùn bẹ́ẹ̀ fún wa àwọn dàkùnjẹ́ rọrùn fún wa àbí ọlọ́run gbẹ kára rẹ̀ ọ̀yá padì fún wa lálàáfíà gbogbo ẹ̀ tára wọn ọ̀dá dákùbà ní ti kára wọn dá gbogbo àwọn tó ti lọ́lọ́ òkú mùsùlùmí mùsùlùmí ọlọ́dàkùbà ní sàkóríjì fún wọn àwọn tí ń darí wa níjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ nínú ìlú ọlọ́dàkùbà ní fọwọ́n máa ń ṣe àánú gbogbo wa ní ọlọ́dàkùbà ní títí wọn lọ́kàn ìwọ̀n lè ṣe dáadáa gbogbo àwọn dáadáa tí wọ́n lérò fún àwọn fẹ́ẹ́ fún àdàkùn tí láti ṣe àbẹ̀wò ẹni tí ń ṣe aburú nu wa dàkùnbà burúkú lọ́wọ́ wọn gbogbo ẹni tí ń ṣe aburú dàkùnbà burúkú lọ́wọ́ wọn ẹni tí ń ṣe aburú ọlọ́dàkùnbà burúkú lọ́wọ́ wọn dáadáa tí wọ́n náà nífẹ̀ẹ́ sí ọlọ́dàkùnbà nìfi rọ́pò fún wọn gbogbo ẹni tí ń ṣe rere ọlọ́dàkùnbà kiri rí ọkàlẹ́ lára wọn o ọlọ́dàkùn ti fi rere ọkàlẹ́ lára wọn gbogbo ẹni tí gbọ́nà halali jẹ́ ọlọ́dàkùn mọ́jọ́ òjì mọ́ wà láéláé gbogbo ẹni tí gbọ́nà haramu jẹ́ ọlọ́dàkùn fanigba haramu kó lọ wọn halali tí wọ́n lọ́n fẹ́ ọlọ́run dákun bá lè fi rọ́pò fún wa ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ orin tó pọ̀ ọlọ́run dákun ti fún wa gbogbo tó jẹ́ orin tó ń kálukú wa ń tọrọ níwájú ọlọ́run ẹni tí ń tọrọ ìyàwó tí ń tọrọ ọkọ ìyàwó alálùbáríkà ọkọ alálùbáríkà dákun bá lè dúpọ̀ ẹ̀ fún wa gbogbo àwọn tí wọ́n ti wà ní ara wọn tó ti pé wọn ò tí ì oyún àní bí ọmọ àbí ọmọ alálùbáríkà dákun bá lè dúpọ̀ ẹ̀ fún wọn gbogbo ẹni tó ti bí afẹ́wọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlámọ̀tò ọmọ náà kó lọ́wọ́ wọn ọlọ́dàkùnmọ́gbà ọmọ náà kó lọ́wọ́ wọn àwọn òbí wa wọn fẹ́ láyé ọlọ́dàkùnmọ́ ti ṣe dáadáa fún wọn o